أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم àtúndá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣe rọrùn fún wa láti pàdé lónìí ọlọ́run ọba tó sọ alukur'ani kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó sì ṣe ní ìmànà hudalinas ìmànà fún àwọn ènìyàn gbogbo ẹni tó bá fẹ́ mànà. ojúpànà ìsìláàmù ní ọ̀tọ̀ ojúpànà ìlànà tálùkùránì mú wá oní òmójútó lójú ẹni tó bá ti tọ ọ̀nà alukur'an èyí tó ń soríire oríire tó bá wa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run orí ibú ọba aláìláì àpadà sí ìburú tí báyàn tí yọ̀yàn kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọsọ ọ̀kan nínú ọ̀nà tí mú yàn gbàgbére sọlọ́hún látara káwa tá a jéèyàn ká lè bá ti bẹ̀ kẹ́kọ̀ọ́ ọ̀kan nínú ọ̀nà tí mú ẹrú bí àgbére dẹ́dàá. òun ni kọ́ mọ́ ṣe tán àti tẹríba fáṣẹ ọlọ́run ọlọ́run àwọn ọba tọ́lá rẹ̀ ga ó jẹ́ oyè wa kedere nínú Al-Qur'an wípé orí ibú ọ̀bá wọn màláyíkà wọn ò di ẹni yẹpẹrẹ látara gbígbà fáṣẹ ọlọ́run wọn àwòyí pé ádámàkẹ́ ẹni tó dá níṣẹ́jú wa wọ́n gbà fáṣẹ ọlọ́run ìgbà tí wọ́n wá gbà fásitì ọlọ́run sọ́mbà bùkù bá wọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run kọ̀ má bùkù bá wọn gíga wọn tó pọ̀ sí i. ẹni tó wá lòun ní gbọ́ tọ́jọ́ra rẹ̀ lójú ọmọ bùkù bá àbí ọmọ àbùkù bá kọ̀ má bùkù bá àbùtán òun bá àbùtán yányá òun bá ọlọ́nkọ́ làwọn ń bẹ̀. ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga lẹ́yìn ìgbà tó ti jẹ́ ó wa wípé òun sọ fún àwọn màláyíkà wípé kí wọ́n ṣe sùjúdù fún ádámà àti sàlàyé kí ní jẹ́ sùjúdù irú sùjúdù wo lọ́lọ́run ọba gbà lérò àti sọ níbi táwọn máa ń lọ lónìí rèé ọlọ́ni wa idh qulna lil malaikati isjudu li ádámù fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin àti sọ̀rọ̀ lórí eléyìí náà lánàá ṣùgbọ́n yẹ ká tuntun nǹkan kan kan mọ̀ sí níbẹ̀ mo jẹ́ oyè wa wípé ọlọ́run bá ń di oyè wa ní ààyè yìí wípé àwọn nǹkan kan ń bẹ orí ibú ni máa kó bẹ́ẹ̀ ẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní kí ẹrú kọ́mọ̀sí tán àti tẹ̀láṣẹ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ní níní agídí sọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun ní ìjọra ẹni lójú téèyàn bá béèrè wípé téèyàn bá rò pé òun jẹ́ nǹkan wájú ọlọ́run tó bá fẹ́ kí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kọ́ dára fóun ọlọ́run dára fún ṣùgbọ́n ká tó kúrò ń bí ká tó bọ́ síbi tí ádámà ọ máa gbé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń gbọ́la fún tán kí ló fà á tí Iblis tó fi wò wípé àṣì ọlọ́run òun ní múṣẹ ọlọ́run ọba ọba tọ́lọ̀ àrẹ́ga ìgbà tí ń sọ̀rọ̀ ń bí kò mélèyàn wá ṣùgbọ́n ní àwọn àyè míì nínú alukur'an bíi A'raf tá a bá wò bíi Hijr tá a bá wò bíi àwọn àyè míì náà bẹ́ẹ̀ èsì tó fọlọ́wọ́n ọba ọba tó láàrẹ́ ga ni wípé àṣìjúdù ti ìsọ̀rọ̀nù liman khalaqa taqina èmi ìmọ̀ èmi ó forí balẹ̀ fẹ́ni tó ọdá látara yìí pẹ̀ níbòmí ó ní ana khairun minhu èmi dá ajélé yìí lọ. qala ma mana'aka alla tasjuda idh amartuka qala ana khairun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin. ó ní pé èmi màní èmi dá ajélé yìí lọ nítorí wípé. Atara na nìrẹ ọlọ́run ọba ti dóhun ó sì délé láti bí yèèpẹ̀ òun wá wò wípé tá a bá wo iná àti yèèpẹ̀ yè iná yìí sẹ́gbẹ́ yèèpẹ̀ náà níbi tí mo fẹ́ mú jáde níbẹ̀ tó láti ṣàlàyé lóye bí iná rí òun ni kí àwọn onímọ̀ ni kí awwalu man àkọ́kọ́ ẹni lọ ti làákàyè bọ̀dájọ́ ọlọ́run ṣàìtọ́nù ni ọlọ́kọ́jú kìí àṣọ tí èèyàn bá fẹ́ là láyé tí ó làwọn ajú ọlọ́run kí lọ ọlọ́run wí kí là nábì ń wí ló yẹ kéèyàn ó tẹríba fún kìí ṣe làákàyè èèyàn o nígbà ẹjẹ́ àwọn náà tiẹ̀ fi làákàyè wò náà ẹjẹ́ àfojú wò ń fi làákàyè wò ń fojú wò yẹ mi wò òun ló bá ṣàìtọ́nu tẹ́ ẹ bá ń sọ fún wa wípé ọlọ́run wí. anabi wí ẹjẹ́ akẹ́kọ̀ọ́ wípé yiri ẹ̀ a máa tẹríba fún ni ìrìnkwálà yìí mi ọlọ́run wí anabi wí èyí yiri ẹ̀ nítorí kó bá ṣe ìtọ́nù nù ọlọ́run bá sọ fún yín ké forí balẹ̀ àwọn sì forí balẹ̀ wọ́n àwọn àwọn àna òun wò wípé àà èmi yìí lọ ó gbé làákà yìí wá ọba ọba tó wa òun dá làákà yìí a lè gbọ́n tó bá a ṣe wọlé ká ní làákàyè tó làákàyè tí wọn ò ní tó tàwọn ẹnìkan àwọn tá a rò pé ní làákàyè làákàyè wọn a máa dọ̀gọ́njọ́ míì ẹ dákun nínú ẹ̀kọ́ tó yẹ á ń bí wọn ni ike ẹ má jẹ́ a máa ti làákàyè wa bẹ̀sìn ọlọ́run làákàyè ká ah, kí lágbájá ó gbárí púpọ̀ ẹ má wọrí màá da gbowó jà rẹ̀ rú nìsín ah ṣé ó jà tọ́lọ́run àbí tà nàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ làákà ìmọ̀gbọ́n tán mọ̀ mọ́ tán tí wọ́n bá sọ fún wa pé ọlọ́run bá wí ó sì lè sọ bẹ́ẹ̀ ọyẹ ká ẹja ọ̀dà òkè àgbọ̀ pé jáàtì kọ́kọ́ fi kọ́ ọlọ́run bá wí yẹn lẹ̀ náà jáà náà wòye sí oyè ewu tá a ní. ṣé òye tiẹ̀ yìí náà ta ló lóye iwájú ọlọ́run bọba tọ́lá rẹ̀ gà tó ṣe pé ló ní ọgbọ́n lọ́dọ́gbọ́n ẹ dákun mo fẹ́ jáde méjèèjì yín mú síwájú ká tó máa lọ ọlọ́run bá wá ní. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ọlọ́run ọba ọba atọ́lá rẹ̀ ga tó ti parí àlámọ̀rí ẹ̀ tí ò ní yẹ ìgbà tọ́lọ́run ọba ọba atọ́lá rẹ̀ ga tó fẹ́ dáadáa mọ̀ kí ló sọ fáwọn màláìkà inni ja'ilun fil ardi khalifa ọlọ́run ni mo fẹ́ dá khalifa sórí ilẹ̀ ó wá parí dé dáadáa mọ̀ tán ọdọ́lá fún tán oníwà àtìyàwó rẹ̀ ẹ lọ́ọ́ máa gbénu àlùjànnà sí àlùjànnà ló lọ́wọ́ dá sí àbórí ilẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ ọgbọ̀nà kan dórí ilẹ̀ ni. orí ilẹ̀ lólóhùn ọjà sí ọkọ̀kọ̀ wa adékọ́ lọ́mọ gbérò àlìjánà náà ọlọ́run ọba mi ọba dáadáa ọlọ́run ọba ní kéèrè ádámà àtiwọ́ àtìyàwó rẹ ẹ máa gbérò àlìjánà láti gbà ti bẹ̀rẹ̀ títí ń bá bọ̀ kó tó débi ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ọ̀jáde bẹ́ẹ̀ kọ́ ọwọ́ adébi ó débi tí máa gbé mọ̀ tí ì síbi ó túmọ̀ sí pé ẹni tí ó bá gbé ìsẹ̀mí onírọ̀rùn àfikọ́ fẹ́ yàwó torí pé ńgbà tó débi tí ó máa gbé lọ́lọ́mọ́rọ̀ yàwó wa òsìkún àǹtà wàzáwójúkà ńgbà tó lóun sì fẹ́ dé ìdàkọ́ lóun fẹ́ dá yàwó lóun fẹ́ fún ọjọ́ ọlá nìkan àwọn ẹ̀ tó wá débi tí ó máa mo fẹ́ di baba ń dágbé fada mo dá kìí sí ìlànà Islam ẹn àwọn kan lóbìnrin rere obìnrin bú ni èyí lọ́kọ bí baba rere náà bá ń bẹ baba bú ni èyí níyàwó ìlànà ti Islam ìlànà ń ṣe ọlọ́run ọba ni wípé àní ẹ fẹ́ yàwó ẹ sá máa kọjá àlọ́ ọlọ́run ọlọ́run ọba ní pé ìwọ àtìyàwó rẹ nítorí kí tálì tọ́lọ̀ bá dá ádámà nìkan àwọn àfọwọ́ ní tafsir ọwọ́ àni kò nìkan lọ́ọ́ máa gbérò àlìjánà àlìjánà tó ṣe pé gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba tó bá dá inú rẹ̀ wọ́n wọ̀ bóòlù ẹ̀dọ́ ọlọ́run ọba tí ó wà àlìjánà bóòlù ni ó sì pọ̀ tó láti jọ́ tọ́lọ̀ ti dáyé ìgbà tí ó parẹ́ gbogbo ẹni ọba jẹ́ èèyàn rínú ẹ̀dọ́ ọlọ́run àlìjánà tí wọ́n wọ̀ yẹn òun náà ní ká dá mọ́ wọ̀ wọn máa jẹ́kọ̀ọ́ mi ń bẹ̀ fún wa wípé ọ̀rọ̀ àlìyímánù bil yawmil akhir ń bẹ̀ ń bì agbọ́dọ̀ nígbàgbọ́ sọ́jọ́ ọ̀kan yìí alijanna ti ń bẹ́ńlẹ̀ tọ́lọ̀ ti dà tẹ́lẹ̀ mi máa mọ̀ pé alijanna alijanna ibo ara alijanna wà wà alijanna ń bẹ́ńlẹ̀ ọlọ́wọ́n bá ti dá tó ti wà níbi tọ́lọ́wọ́n bá dá sí a sì ti rí nínú èèyàn tó gbé bẹ̀rẹ̀ ó ní ádámù àtìyàwó ẹ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tọ́ba wa ni kí ádámù nìkan kọ́ lọ wọnú àlìjánà tí gbogbo ẹ̀dá rẹ̀ tó dé èèyàn rẹ̀ tí ì sọ̀rọ̀ billion billions bí tírílíọ̀nsì lásìkò ẹni tí wọ́n wọ̀ ọ́ wá lẹ́yìn kan máa dégbẹ̀ ṣé wàá ṣàwọ́bà àbí òní bá kò sí bí nǹkan ibi tí wọ́n lè fìyàn sí bó ṣe lè dáa tó tó bá sì yàn nìkan lèyàn ń gbé bẹ́ẹ̀ kò ní sí rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ oore tí sì ń bẹ lálìjánná kò gbọ́dọ̀ súnyàn ní ìrùkọ́ àlàyé mi yé àlìjánná ìṣèbí tọ́lọ̀ ilé ìdẹ̀ra tí èé súnyàn ni ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nìkan lọ bá ara rẹ̀ ń bẹ̀ yóò sùn kò wá ní jẹ́ dàrá mọ́ ìjẹ́ra tọ́lọ̀ ṣe fún yóò wá di ìnira ọlọ́run wá fi ẹni tí ò ní jẹ́ oṣù ọ̀wá fìtì ní ìrọ̀pá láyé mi yé wa ìdènà bọ́ọ̀ bá fa ayé oṣù ọ wáyàwó rẹ̀ tọ́ọ̀ bá fẹ́ ká ayé oṣù ọ wáyàwó rẹ̀ tọ́ọ̀ bá tún wá da tó sórí ilé ayé àti tọ̀run ó bùkátà sí ìyàwó gidi ìyàwó tó lẹ́sìn ọlọ́run ọlọ́run ní rẹ̀ àti ìyàwó rẹ̀ ẹ lọ́ọ́ máa gbénu àlìjánná wàkúlà minha hayithu ṣètùmá bálìjánà ṣe tó ọlọ́ni ìwọ àtìyàwó rẹ ẹ máa jẹ gbogbo tó bá yín bẹ́ẹ̀ ẹ máa gbogbo tó ti wù ẹ máa jẹ ah ọlọ́wọ́ bá mi ọba dáadáa ó ní wàhálà àtàkọ́rọ̀ ọba ha ṣájàrọ̀ àyàfi tí ń bẹ ni pé igi yìí ẹ ẹ má sọ pé ẹ má ó ní ẹ má ẹ má sùn mọ́ àṣé tí èèyàn ò bá ní kó sínú tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ àfi kọ́ má sùn mọ́ ọlọ́run ní wípé látàkọ́rọ̀ ọba ẹ má sùn mọ́ igi yìí o ẹ má sùn mọ́ bẹ́ẹ̀ bá sùn mọ́ ẹ jẹ́ àwọn maharimu ọlọ́run àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ má sùn mọ́ tọ́ ọ bá sùn ó ṣe kí ni ó kò síbẹ̀ kọ́lọ́ mọ́jà ṣiṣẹ́ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó ní fàtàkù ọ̀nà mìíràn bọ̀ọ̀lìmí tẹ́ ẹ báyìí lé súnmọ́ ẹ̀yin méjèèjì ọ̀dà alábòsí o ẹ bòrà yín sí tá a bá wá lọ wọ àwọn tíra tafsir wàhálà wa dé igi wo wá lọ́lọ́run ní wọ́n má sàn má àwọn kan náà àwọn tafsir ní hintọ́ ni àwọn kan mi ní zaitun ni àwọn kan mi oríṣiríṣi ọkọ̀ oríṣiríṣi ọkọ̀ bọ́ọ̀kà ká mọ̀ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wà nígbà tá a bá jọ tó bá ṣe pé ó kọ rẹ̀ ó sì wá láǹfààní ni ọlọ́run bò bá ẹ̀. ìgbà tó lọ́wọ́ bọ̀ bá tó ga tó fẹ́ gẹ́gà níbẹ̀rẹ̀ ó ní pé ìníjà ìlú ń fi arúndé kọ̀lífà mo fẹ́ dá kọ̀lífà sórí ilẹ̀ kọ́ dákọ̀ ẹ̀ ṣùgbọ́n jọ tẹ̀síwájú àbí ẹ̀ nítorí pé ó rẹ̀ wúlò fún wa ṣùgbọ́n aṣájàrọ̀ igi yìí nítorí pé mímọ̀ igi náà fún wa káwa máa dààmú ara ẹni nínú sáwí nínú jàlálẹ́ni nínú kínní kan ó kan ní ó ibo ní ibo ní ibo olùwọ́ wà nígbà náà tó fi torí pé kò sáǹfààní níbi bá àti ẹ̀tún dúpẹ́ tí ò igi ọ̀hún tó bá tún igi ọ̀hún jìbìtì wọ́n ní kí ah wọ́n nà ọlẹ́gbàá lójú náà igi tọ́lọ̀ ńlá dámọ́ ọmọ jẹnu ah wàhálà tí wàá dé kíní kan làwọn ò ṣe sí àwọn ṣàyàtì ọlọ́nkọ́ gbà á lọ́wọ́ wọn. ọlọ́run bọba tó láàrẹ́ ga ó ní ẹ mọ́sùn mọ́gì yìí igi ẹ̀yọ̀ kan gbogbo àlìjáná ẹ máa jẹ ẹ máa mu ẹ máa lọ bí tó bá wù yín igi eléyìí nìkan ni ẹ má sùn mọ́ tẹ́ ẹ bá sùn máa ẹ̀ẹ́dì ẹni alábòsí ẹ̀ẹ́dì alábòsí kí ló lọ́wọ́ bá wí. fa azallahuma ash-shaytanu anha. fa azallahuma ash-shaytanu anha fa akhrajahuma mimma kana fihi wa qulna ihbitu ba'dukum li ba'din aduwwun. ọlọ́run nífa àzálàhùmá ṣáyítọ̀nù àníhà inú jẹ̀ra tọ́lọ́wọ́n bá fi wọ́n sí inú àlìjánà tó ní wọ́n máa gbé ṣáyítọ̀nù yẹ ṣe àwọn méjèèjì kò mẹ́ bóun ṣáyítọ̀nù ti ṣe ẹ dákun ẹ̀kọ́ àkọ́kọ́ tiẹ̀ já dì ó ní kí anábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ádámù nabiyyun mukallamun ó ní anábì ọlọ́run kódà tọ́lọ́wọ́n bá bá sọ̀rọ̀ tíṣà ìtọ́nù tó bá lè gbógun tó plan títí lórí ádámà tó bá fi mú un kò sẹ́ni tí ó dà tó ádámà mọ́ lórí ilẹ̀ lónìí ẹjẹ́ a máa sọ̀rọ̀ tí ó bá ẹlẹ́dẹ̀ takúté fún bàbá wa ádámà tó dà nẹ́bí ọlọ́run tó mú un ẹjẹ́ àjọ àpé kò sẹ́ni tí takúté rẹ̀ ò lè mú ma ẹjẹ́ a máa sọ̀rọ̀ tá a bá ti ń di ẹ̀rú wa tá à ń ṣetọ́ ọlọ́run ká máa sọ̀rọ̀ àfẹ́sù ẹ máa wọ̀nà tíṣà ìtọ́nù tó gbà mú wọn ṣètọ́nù ó bẹ̀rẹ̀ sí ní máa súnmọ́ ádámù àti ìyàwó rẹ̀ ni wọ́n á sọ fún wọn wípé má nahakuma rabbukuma an hadhihi shajarati illa an takuna malakayn aw takuna minal khalidin ó ní ádámù ìwọ àti ìyàwó rẹ̀ ẹ̀ ń gọra yín ẹ̀ wá ń bí ẹ̀ ẹni control nínú yẹ̀gà ń gbádùn ẹ̀kọ́ rọ́pẹ́ ń jẹ ọlọ́run ọba yín tó dá yín kò fẹ́ jí ẹ dọba kò fẹ́ jí ẹ di màláyíkà ebè mọ̀ káwọn kan ní súnmọ́ kẹ́kíkẹ́kí tẹ́ ẹ báyìí lè jẹun tó ní ẹ má jẹun màláyíkà lẹ́ẹ̀dì kọ́ abẹ́kẹ́yìn méjèèjì ó di màláyíkà ó ní ẹ má dé bẹ́ẹ̀ eléyìí ò ní ká kọ́ mìíràn ẹlẹ́kọ̀ọ́ nìdí ṣe ẹni bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí lọ ẹ kú o láìpẹ́ ẹni ẹ ojú àdúgbò ṣe pọ̀ tó ẹ kàn kú dànù tẹ́ ẹ bá fẹ́ kú nítorí ẹ mọ̀ jẹ ni ẹ jẹ he ẹ mọ̀ wọ nǹkan bí àwọn yẹn bá fẹ́ sọ̀yàn délẹ́bọ̀ tí wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ wọ́n ní aa wọ́n gbẹ̀mí yín o ayé níbo wàá làwọn ayé ọ̀hún wà ayé yìí náà sani àwọn ayé ní mọ̀ nílé òun káàkiri ayé ní ilé ẹlòmíì kiri tí òfin dé fámìlì àwòsí wọn mọ́ ayé ló lè kiri kò lè wọlú wọn mọ́. ayé ń le káàkiri ọkọ lè kò lè gbé bẹ́ẹ̀ ẹ máa wọ nǹkan bọ́lá ọ̀bọ bá tún ṣe oore fún kò lè jẹun tó wù torí kò fẹ́ jẹ́ kí wọ́n nótìsì láàárọ̀ òun pọ́nà ti ń ṣe fún un torí ayé wá gbádùn ayé nítorí ayé nígbà àwọn tí wọ́n nìdí ayé ọba gbogbo ogun ẹ̀ ẹ̀rù kú òun ní nínú ntọ́pọ̀ jù táwọn èèyàn ń tara rẹ̀ ẹsẹ̀ bọ́ sọ́lọ́wọ́n ọba lónìí ọ̀rọ̀ pé àfẹ́ yìí ti lára kan ẹnìkan ti lóun kan lọ ra òróró àti dé bí ẹgbẹ́ ọjà àti lọ́mọ bá sì dé kírun aṣọ àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ o bá ah mo wá wò pé ó bá ti pẹ́ ìdá yín bá ń lọ mo wá wò yí pé ìtọrọ owó ṣùgbọ́n tẹ́ ẹ bá rò ń kíní ẹ ṣe sàárà ó tọrọ náà ni ta ló tún kọ́rọ̀ omi lé ọmọ yìí ò lè jọ ọmọ ọdún bíi méjìlá lọ ta ń tún kọ́ ta ń kọ́ ń kọ́ púpọ̀ àwọn èèyàn kan máa lọ níjọ́ ọjà ìyá kan kan wà sọ fún yọ àbá wọn ìyá kìíní ẹjọ́ tẹlẹmí ló sì kó bá ó ti rojọ́ ń bì kan tí wọ́n ti fáwọn èèyàn lọ́wọ́ wọ́n bá ní ìwà àti tálẹ̀ jọjọjà ìyá kìnnìkan báyìí tí kìnnìkan ìyá kan tó pupa tí ọ̀gá púpọ̀ tí ò pupa púpọ̀ báyìí kò sì dúdú púpọ̀ náà kọ̀ọ̀gá kò sì kúrú ní wọn kí aa ìyá sẹ̀rí nù sẹ̀rí náà ló kọ́ ọmọ rẹ̀ kí ló dà wá àti ẹ̀ pọ̀ dídìrì ó kú ọwọ́ kú a sì ń dara rẹ̀ jẹlẹ́bọ̀ àyàn wá jẹni tí ò lè gbáyé má àyàfi pẹ̀lú ọ̀ka àjíjọ́lá ọ̀ka alájà àjíjọ́lá ànábì àjọlé isu, àjọlá ṣàìtọ́ọ̀nì wọ́n ó fi inú ọ̀pọ̀ kówó ọmọ bá a sọnù wọ́n ó dè mọ́wọ́ kọjá ó lè bá a tà wọ́n ó tó fi rọrí sùn kí wọ́n má bàa pín pa lójúra wọ́n sì gbẹ́rẹ́ sétí wọ́n tó ń fàájídọ́lá wọ́n tó fi ń rọrí ẹni tí ò sèyàn náà wọ́n fi ń tíra o ti ń ju àwọn èèyàn mùsùlùmí mélòó èèyàn mélòó lọ́kọ́lé láwọn àwùjọ wa tí ò bo nǹkan mọ́lẹ̀ kó tó kó lọ bẹ̀ èèyàn mélòó èèyàn mélòó lọ́ra mọ́tò tí ò fi sùkù àgbàdo sí àtàwọn nǹkan míì àbí nìyá àsìkò lẹ́ẹ̀ma gbogbo àwọn nǹkan wọ̀nyí kí là ń sá fún kí là ń bẹ̀rù àfẹ́ kú náà ni àfẹ́ káburú ṣe wá àwa afẹ́ kú àfẹ́ kú sáàkú àbá ní kú wàláyà kú káwa kú pé wá ṣe pé nìkan ni ó bá ṣe sábàbí ká sá máa lọ ká má gbé ẹbọ dọ̀dọ̀ ọlọ́run wàláyà ó sàn ju ká lu two hundred years láyé lọ káwa jásẹ́ lẹ́bọ̀ọ́ ìyà tí ò ní ní pẹ̀kun ọlọ́run kọ́ máa fi jẹ́ a ṣàìtọ́nù dé ó ní ńlá ẹ̀yin méjèèjì ó di màláìkà tẹ́ ẹ báyìí jẹ́ àǹtakùnà mìnàlẹ́kọ̀ nídìí eléyìí ò ní kẹ́kọ́ ẹ̀ ní kúmá ẹ̀ burú ẹ̀ tó máa tó fi kún ọlọ́ọ̀ni wà kọ́ sàmàhùmá inni lakuma lamina nasihi nígbà tó ń fọlọ́ ń búra sí a sí ilé tán yìí nígbà tó ń búra tó túmọ̀ sí wípé bàbá sọ́ra tá a kò kọjá láyé a gbọ́dọ̀ sọ́ra fáwọn ẹlẹ́tàn ẹ̀tàn gbogbo àwọn tí ń tàn wá jẹ ẹ̀já sọ́ra fún wa gbogbo àwọn tó ṣe pé wọn ò lè ṣe wá sí àfikàn máa lérí oògùn ẹ̀ sọ́ra fún wa gbogbo àwọn tó ṣe pé nkíní kan ò lè ṣẹlẹ̀ àfi ẹ wá rí wa ẹ sọ́ra fún wa gbogbo àwọn ọ̀nà tẹ̀sù ń gbà àtàkàlùkù wa jẹ ẹ já sọ́ra ọlọ́ọ̀ni fàdàláhùmá bí ghurur ọlọ́ọ̀ni fàdàláhùmá bí ghurur ọlọ́ọ̀ni ṣèyítọ́nù sí àwọn méjèèjì lọ́nà pẹ̀lú tànjẹ ọ̀tàn wọn olùkẹ́síbẹ̀ fún wa. tẹlomiin náà bá gbé dé tí ṣètọ́nù rẹ̀ bá dé ó náà da gidi bolẹ̀ ṣètọ́nù gbàmúnù ntí ò tó yóò pera ẹ̀ ntí ò sọnù yóò lọ wọn wá káàkiri ẹ̀já sọ́ra fésù ọlọ́mọdé sọ gbẹmí àti yín mú ọlọ́run ní èṣù ọ̀tá méjèèjì jẹ́ falamma dha kọ̀ badat lahuma sawatuhuma ẹja ṣọ́ra ee ẹja kan ẹja ṣọ́ra ká ṣe kínni ká ṣọ́ra ká ṣọ́ra fi sọ ọlọ́wọ́n ní jésù ògbémi àti yín mú èso tàwọn jẹ ó ní ẹ jẹ ẹ bá ti jẹ nìsín ẹ kú mọ́ ìgbà wọn tàwọn jẹ tán ọlọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ ga ó ẹ̀ṣàjàrọ́tà nígbà táwọn méjèèjì tí wọ́n tọ́gi ń wò ìkìtà ni wọ́n má débẹ̀ wọ́n tọ̀ wò bàdátìláhùnmá sáhùn àtúhùnmá ìhòhò méjèèjì tó tẹ́lẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ni máa síra wọn ẹ̀kọ́ ńbẹ̀ńbẹ̀ wọn. ọlọ́ni yaaba ní ádámà ilé ayé fútìnnà nàkùnmù ọlọ́ni ẹ̀yin ọmọ ẹ má jẹ́ kí èṣù ó kó fìtínà bá yín. kàmá akhraja abawaykum minal janna ẹ dákun ẹ já gbọ́ bí yé dáadáa gẹ́gẹ́ bó ṣe lé bàbá àtìyá yín jáde kúrò lálìjánná òun lọ yọ wọn bẹ̀ yànzẹ́ wàá níhùn máa. ọlọ́ni yanzeu anihuma libasahuma èṣù nínú ọ̀nà tó tó fi mú bàbá àti ìyá yín ó ní pé aṣọ ọrùn àwọn méjèèjì ọjà aṣọ lára wọn bí ọmọ ọba sórí ibú láyé tí ọba gbóyún ibi ìwọ̀kuwọ̀ ni ó ti bẹ̀rẹ̀ yanzi ẹ̀wọ̀ anihuma libasahuma bọ́kùnrin gan ọba yà yàyàkuyà ìwọ̀kuwọ̀ lẹ́ẹ̀fi dàmọ̀ pé ọmọ ẹ ti fẹ́ yàyàkuyà tí bá ti ń wọ̀wọ̀kuwọ̀ yóò máa gẹrun kírun yọ gẹrun báyìí ah ọmọ yẹn ti arrive yóò wà di ká máa fi kákẹ́rọ àwọn tó bá wọṣọ yóò wà fún pínpínpín aṣọ àwọn agbábọ́ọ̀lù tó bá wọ ṣòkòtò yóò gbèsè bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ni gbèsè bẹ̀rẹ̀ yóò máa tẹ etí rẹ̀ mọ́lẹ̀ àwọn gáì yàrá gáì yẹn ẹni tí ò kúnlé ìgbà tẹ́ ẹ ẹ gbọ́ kó fóbi mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà tàbí kọ́ dọ́ ọlọ́kadà. yanzi'u anihuma libasahuma ọ̀kan gbòógì nínú ọ̀nà àtàjẹ èṣù ọ̀nà àbáyéjẹ́ ọ̀nà ayọ́yín ni kúrò nínú ìdùnnú bọ́ sínú ìbànújẹ́ ó ní pé kí sùn ọgbà lára èèyàn. ṣé ńgbà tó wá gbaṣọ lára àwọn obìnrin láwùjọ wa aburú gbalẹ̀ ògbóko àbí ògbálẹ̀ ògbóko ẹ dákun ẹ já wa mọ̀bìrà wa léèrè irú aṣọ wo tèmi torí tá a bá sọ bá wọn a sọ bó ti yá sọnù ṣéṣù ò tí ì gbàsọ lára ìyàwó rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ obìnrin sásọkù lára wọn àbí sùn ti gbà á àwọn àbúrò rẹ̀ sásọkù lára wọn àbí ti gbà á àwọn ọmọ rẹ̀ obìnrin bóòdì tíá torí wọ́n ní tọ́lọ́wọ́n fi tínú ọlọ́run ní láyà fìtínà nàkùnmù ṣèyítọ́ọ̀nù ẹ má jẹ́ kí ṣèyítọ́ọ̀nù kó fìtínà báyìí kàmá àkọ́rọ́jà àbàwáyíkún mínà lè jàǹnà bó ṣe lé bàbá àtìyá yín jáde kúrò lálìjánná ẹ̀rí kí méjèèjì sọra ó sọ mọ́ra wọn níbẹ̀ òun náà onífàlámà rákọ̀ ṣàjàrọ́ta bàdátí láhùnmá sáwò àtòhùnmá ọlọ́ọ̀ ní bí a ṣe tọ́ ń tọ́lọ̀ ni wọ́n máa jẹ wò ìhòòhò wọn ní kọ́kọ́ hàn sí wọn. tó túmọ̀ sí pé ara ètò ìsúnú wàtọ́ fi kọ́ ṣìfà ní alayhima min waraqil janna àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní máa wo àwọn ewé inú àlìjánà wọn wà ń dàbòrà. àṣetẹ̀yàn bá fẹ́ gba àwùjọ yìí lọ́wọ́ èṣù àfi ká ṣe ká ṣe kínni ká dáadáa àà ah, ah, ẹ̀ tẹ̀lé mi ọlọ́run ní wípé nígbà táwọn méjèèjì ní pé àwọn ọmọ ti wà wọ́n òhò èṣù ti gbá wọn mú tí wọ́n rí pé àwọn arín òhò ara wọn wà tó fi kọ ìyá sì fa ni aláyíhìn máa mẹ́rin wárọ́ kìlì jáńdà iṣẹ́ wo láàṣì táwọn tí ń wọ̀ kú wọ̀ láwùjọ wa yóò fi dà sọ̀rọ̀ tá a bá la fẹ́ dáwùjọ wọ́n da kò ní í da táwọn wọ̀ kú wọ̀ yìí bá ṣiṣẹ́ kù mẹ́ẹ̀. torí ké ńgbà táwọn rí wípé ogun èso ti ṣẹ́ ó ti máa wọn wọ́n sáré ń ja ewé igi àlìjáná wọ́n ń dà á kí làwọn ti wọ́n dà bora kí ni wọ́n dà ọmọ àlè ti dàpọ̀ mọ́mọ́ ọkọ kò tẹ̀ ṣe ti ń béèrè pé ẹnìkan jọ máa lè wọ́n bí wọ́n ti ń ṣèkó ma ẹni ó lóyún bẹ́ẹ̀ náà wọ́n ń ṣèkó ma ẹni ó fẹ́ tí ẹ tó lè pẹrẹ ju tẹni tó fẹ́ yàwó lọ́nà níṣùlọ́kà lọ wọ́n ní kí ọkùnrin ní ọyà afẹ́ wá gbókọ̀ ọmọ ìjáde lóko ọba tó ha nínú tiẹ̀ náà máa dùn àwọn àfa abú tí ò lójútì ẹ dákun ìyàwó gan lè wọ̀wọ̀ kú wọ̀ àwọn ìyàwó tó ní ó jókòó tọkọ rẹ̀ ẹni tí wọ́n sopọ̀ ìgbà tó ti di wípé àwọn àfa àti ń so kiri àti mùsùlùmí papọ̀ wọ́n mà ti ń ṣe ọmọ mùsùlùmí obìnrin lọ ilé ọkọ ọmọ mùsùlùmí obìnrin lọ ilé ọkọ wa ń fẹ́ ní tí èsì mùsùlùmí àwọn afọ́tún wa lọ bẹ̀ wọ́n ní àti ah, jama wa ní bàbá rẹ̀ à ṣe àpò àwọn àṣe yìí ti islam náà fún yín làhàwàlàwàlà kọ́ à ṣe lọ́tọ̀ àkà àkótóbà à ṣe yìí islam náà fún yín mùsùlùmí lọ́mọ wa o ẹ ya wèrè ẹ ti ya wèrè àwọn afọ àbò kò sí ntọ́ fà á èṣù náà lọ́gbà wọn náà mú ọdẹrù ebi ẹrù òsì ọdẹrù rẹ̀ bà wọn ọ̀kan náà nàti sùn máa gbà mú yànnú ẹrù òsì àṣàyìtọ́nù ya'idukumul faqra bí nasil Qur'an wa ya'murukum bil fahsha ọlọ́ọ̀ni èmi sùn ní ẹrù ẹrù òsì ni ó máa dábàá yìí ẹ mà wá wò ó pé tẹ́ ẹ bá di aráàmù ẹ ní

gbogbo àwọn oníwọ̀kuwọ̀ àwùjọ wa gbogbo àwọn ọmọkọ́mọ gbogbo wa ilà ní sẹ́láàtì ṣe kullun hasba ilmihi wa qudratihi bí kálukú bá ṣe lágbára ma bí màrẹ́ bá ti máa ṣàìtọ́nù ìgbà tí ó gbà wọn bàbá wa mú tí ó gbà bàbá àti ìyá mú ètè lólò ẹ̀já sọ̀rọ̀ àfẹ́tẹ̀ èso o níbi tí wọ́n bá ń pè wá síta mójútó ẹ̀ ẹ̀já sọ̀rọ̀ a. ohun ti ń ṣe wá tí wọ́n láwọn kan ní bẹ̀ ń gbogbo àwọn awọkúwọ̀ àwa náà sì já sọ́ra irú aṣọ wo làwa náà rà fáwọn ọmọ wa táwọn èèyàn ń lọ lọ sí hajj wọn wà á aṣọ rà fún ọmọ ń jàlábíà wá aṣọ nọ́mbà eleven láti ájì ẹ dákun kí ló fẹ́ jọ ọmọ ọ̀yà ó fẹ́ jọ ọ̀yà gbá bọ́ọ̀lù ni role model ló fún yẹn ẹ dákun ẹ̀já sọ̀ra fa azallahuma ash-shaytanu anha ọ̀rọ̀ níṣe ìtọ́nù yẹ ẹsẹ̀ bàbá àtìyá yín ádámù àtìyàwó rẹ̀ Hawa ó yẹ ẹsẹ̀ wọn kúrò lálìjáná fa akhrajahuma ọlọ́run ní gbádùn táwọn méjèèjì ń bẹ nù rẹ̀ ó jọ wọn kù mẹ́ wọlọ́yìn tí yẹn ọba dúró tọ́lọ́run bó ti tọ́ àti bó ti yẹ kó sí tọ́lọ́run fún yẹn tí ò lè fi bínú ẹ̀ gbà ọlọ́run kó má bínú sí wa ọlọ́run kó má bínú sí wa ọlọ́run kó má bínú sí wa kò sí ọlọ́run ní wàtúlẹ̀ àlẹ́yìn nàbà aládé àtẹ̀yìnáhùn ayatina fansalakha minha fàtúbẹ̀ àhùṣe ìtọ́nù fàkẹ́ ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ọlọ́run ní fún alápèjúwe ni afúnlámìyàn wa fansalakha minha kò ló fàtìbáyàwó ṣèyítọ́ọ̀nù ọlọ́ọ̀ni èṣù wa gbà mú ìgbà tí èṣù ti rí i pé kọ̀tẹ́rì bá fọlọ́hún ọba èṣù wa lúgọ̀dẹ̀ ó tẹ̀lé fàkíyàn amínà gọ̀wìn ó sì dára àwọn ẹni ọ̀sọ̀nù ọlọ́ọ̀ni wà láwo ṣe iná tó bá wù wá ni lárọ̀ fàánà òbí ha a bá fi àwọn àmì ìmọ̀ta fún ká gbéga ṣùgbọ́n àfi gbéga rẹ̀ ńlẹ̀ ni tọ́lọ́wọ́n bá bá lè fi ìbínú rẹ̀ gbàmọ̀ lọ́wọ́ ẹ ní ó fún ní mà kí ló fún ọ tí ò lè gbà. ọlọ́wọ́n ọba ọba tó lárí kan ní kí famásálì òhun famásálì kàmásálì kẹ́líbì ó padà dàbí ajá ni igbó kiri bí ajá ni. zálìkà masálì kọ́ọ̀mì kọ́ọ̀mì ladina kadhabu ayatina ọlọ́ọ̀ni àpèjúwe àwọn èèyàn tí ò gbọ́rọ̀ sí wa lẹ́nu nìyẹn ẹ dákun ẹ já kò sí tó lọ fún yàn tí lè fi bínú ẹ gbà gba ṣàìtọ́nù láàyè tó bá gbá àyàn mú kọ́ ló má ti ọba ní kí wà kó ní náà bí kó ba'dukum li ba'din aduw ọlọ́run ní àwa sọ gbogbo jáde ẹ̀yin ọmọ àtìyàwó rẹ̀ ẹ̀ máa bí ma àwọn ọmọ yín wọ́n máa jẹ́ ọ̀tá fún ti ṣàìtọ́nù tí ó máa bí. bàdùkún lè bàdùn àdó àwọn àlìjẹ̀nú apá kan ẹ̀ jọjọ lọ́mọ gbórí ilẹ̀ ni ṣàìtọ́nù náà gbé sàmàmà ó ti dára orí ilẹ̀ òun àtẹ̀yìn òun náà máa bí ma yọ́ọ́ máa rẹ̀ síbẹ̀ ó ní abúlé jẹ́nu bàbá àwọn àlìjẹ̀nú òun àtàwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ jẹ́ ọ̀tá fáwọn ọmọ tiẹ̀ ẹ lọ máa gbé bẹ́ẹ̀ lọ máa bára yín sọ̀tà ee eh, ọlọ́run ọba ṣàánú wa ọ̀tá ọmọ ẹ̀dẹ́ ni àtàlìjà náà ní parí láíláí. gbogbo àwọn èèyàn bú tí ń sa àwọn èèyàn lọ́nà tí wọ́n ń pa àwọn èèyàn lọ́nà tí ọ̀lẹ́tọ̀ tí wọ́n ń yà àwọn èèyàn jẹ àlìjà náà wọ́n ń lò gbogbo àwọn tí wọ́n ń pera àwọn aláàfáà tí wọ́n ń wo àwọn awòsùn ṣèkan kí ni wọ́n lò tí ì bá ṣàlìjà náà gbogbo àwọn tí ń di ṣe ká tí ń di ṣe ewu kò sí tí wọ́n lò bí ìsàlìjànú gbogbo àwọn olómi tútù aláṣọ kò sí tí wọ́n lò bí ìsàlìjànú àwọn tí wọ́n ń pera wọn ní wòlíì páyítọ̀ gbogbo wọn kò sí tí wọ́n ń lò tí ìbá ṣe kíni tí ìbá ṣàlìjànú. bàdó kan lè bá dé ní àdóhùn apá kan yín yóò lọ máa jọta fapá kejì àlìjànú ó máa sọ̀tá fèèyàn èèyàn ó máa sọ̀tá àlìjànú báwọn méjèèjì báyìí wá lè múra àwọn lọ́rẹ̀ẹ́ wọ́n sórí ibú ayé àtọ̀run tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fúnra wọn kí ọtí ẹni ọba mẹ́sù lọ́rẹ̀ẹ́ yóò là wájú ọlọ́run tó bá mú lọ́ta tó ọba imú lọ́rẹ̀ẹ́ ó pòfò ayé ó pòfò ọ̀run. bàdùnkùn lè bá àdó ọ̀tá ò ní pín síbẹ̀ àwọn àrọ́mọdọ́mọ yín náà ò tún ní rẹ́ láàrin ara wọn. ee ọlọ́mọdé àtọ̀rọ̀ bínú ọlọ́run ọ̀wọ́ ọlọ́mọdé àtọ̀rọ̀ bínú ọlọ́run kó ṣàánú wa wàlàkùn fi arúndé mustaqar ọlọ́ọ̀ níbi tẹ́ máa gbé ń bẹ lórí ẹ lọ́mọ gbé bẹ́ẹ̀ ومتاع إلى حين ọlọ́ni ìgbádùn ń bẹ lórí ilẹ̀ náà kódà bíi tàlìjánà ìyàtọ̀ nu ilé àlìjánà tí mo ní ẹ máa gbé tẹ́lẹ̀ ìgbádùn ń bẹ ń bẹ kò lè tán ṣùgbọ́n ìgbádùn ń bẹ lórí ilẹ̀ náà ẹ lọ máa gbà ṣùgbọ́n ilà hìn ẹ gbà fúngbà o kò sí bó o ṣe lè gbádùn tó láyé yóò dópin jọkàn ẹjọ́ di Sunday gbogbo ariwo lẹ́ẹ̀mọ́ gbọ́ Nàìjíríà kíní kan ẹni tó wí ni kíní kan ẹni tó ṣe jù ẹ̀ ń bọ̀rọ̀ wà nísìn. abẹ́ ẹ̀ mà ní ẹ̀ mọ̀ kó sùn júùnù la wà yìí tó bá di sunday yóò di júùn kíní kan wọ́n rà máa pa gbogbo rédíò gbogbo tífì ń bolé ń tàn wà nísìn. ìlà bẹ́ẹ̀ bá fẹ́ dáko ẹ tẹ́yìn bá fẹ́ dáko ẹ ní ọgbádùn nàìjíríà tó jẹ́ nǹkan yóò dáko ẹ ní tàn sọ̀hún mùsùlùmí ló pera rẹ̀ ọlọ́nkọ́ bá aṣàforíjì fún. ẹ ṣùgbọ́n bọ́lọ́wà ó ti lọ àwọn tá à ń pariwo lónìí ẹni olówó jù láyé ẹni olówó jù láfíríkà ẹni olówó jù nàìjíríà ẹni olówó jù lọ́sùn ẹni olówó jù lẹ́dẹ̀ kò ní lọ wà láyọ̀ lọ tó a bá wà má pa á lọ kí lọ́wọ́ yẹ ká ṣe ẹja padà sọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ á sáfẹ́sù ọlọ́run ní jésù ẹgbẹ́mi àti yín mọ́ ọlọ́run fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdika ṣáná láyé náà ọjọ́ ti lọ díẹ̀ tá a bá rí béèrè ẹ̀yọ̀kan àbí méjì tọ́jọ́ ti lọ. ṣé very wá àmì òsì kò sí àmì náà ọ̀yà. téèyàn bá jẹun títí títí lásìkò wáyé tí bá fi ń tó bíi five twenty kó má jẹun mọ́ kó dà dún náà. mẹ́rin bọ́ alijanna ibi tó wà ẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ njọ́ kan torí pé ńgbà tó lọ́wọ́ bọ́ ọba tó lọ́wọ́ àrẹ ga tó ní kakú ní kí ló ní kí wọ́n ṣe ó ní ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ á débẹ̀ á débẹ̀ kó ní náà bí ẹ máa sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pókè ní ẹ sọ̀kalẹ̀ sálàyé mi ti yé náà ọlọ́wọ́ bọ́ kún àlọ́ subhanaka Allahumma